káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi TV station lónìí a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbankanbi CBC sàn lónìí ẹ ṣe ká tún fetí sílẹ̀ fáwọn ìròyìn ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí. ẹ̀mí Àwùjalè tí mo gbé wọ̀ ló mú mi borí Tinubu ló sọ bẹ́ẹ̀. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti sọ pé ẹ̀mí Àwùjalè tí òun gbé wọ̀ lásìkò ètò ìdìbò ọdún 2023 ló mú kí òun borí nínú ètò ìdìbò náà. Tinubu sọ ọ̀rọ̀ náà ní Ọjọ́bọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí Ọba Síkírù Adétọ́lá Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú nílùú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Ààrẹ Tinubu ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ògùn láti dúpẹ́ lọ́wọ́ àwọn ọba fún ipa tí wọ́n kó lásìkò ètò ìdìbò àpapọ̀ ọdún 2023 yìí, èyí tó gbé wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní nǹkan bíi aago mẹ́wàá òwúrọ̀ ní Tinubu balẹ̀ sí pápá ìṣeré Dípọ̀ Dínà tó wà nílùú Ìjẹ̀bú-Òde nínú ọkọ̀ bàálù agbérapá tìjọba àpapọ̀ èyí tí nọ́ḿbà àdánimọ̀ rẹ̀ jẹ́ 5NFG2. Lẹ́yìn náà ló lọ sí ààfin Àwùjalẹ̀ bí tinubu ṣe dé ààfin àwùjalẹ̀ ló ti wọlé lọ láti bá kábíyèsí náà ṣe ìpàdé ìkọ̀kọ̀ èyí tí wọ́n tí wọn kò gba àwọn akọ̀ròyìn láàyè láti wọlé ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà ààrẹ tinubu jẹ́ kó di mímọ̀ pé níṣe lòun wá fi ẹ̀mí ìmoore hàn sí ọba náà fún ipa tó kó lórí àṣeyọrí òun nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ìpínlẹ̀ ògùn ni mo ti gbé ẹ̀mí ìtúsílẹ̀ wọ ilẹ̀ náà mo padà wá mo sì jẹ yín ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá láti dúpẹ́ lọ́wọ́ yín nítorí ọ̀nà tí ẹ gbà láti dìde sí mi láti gbà mí mi láti gbà mí ni mo ni mo wo ohun tí mo tún lè sọ jù bẹ́ẹ̀ ẹ ṣe. Sí ọ̀pọ̀ nínú sí ọ̀pọ̀ nínú yín ẹ ṣé tí ẹ dúró tì mí tí ẹ sì dúró ti Nàìjíríà, ẹ fìfẹ́ òtítọ́ àti ìfarajìn hàn débi wípé ẹ dìbò lásìkò ìpèníjà. Wọ́n gbé owó yín pamọ́, wọn kò jẹ́ kẹ́ ẹ rí owó ná, owó tí wọ́n pààrọ̀ kò padà ṣiṣẹ́. Tinubu ní ìrírí tí òun rí ní ìgbésẹ̀ náà òun lọ sí ìpínlẹ̀ Ògùn láti gbé ẹ̀mí ìtúsílẹ̀ àti akíkanjú èyí tí wọ́n mọ̀ wá sí wọ̀. Ó ní nígbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun gbé ẹ̀mí náà wọ̀. Ẹ̀mí bàbá Àwùjalẹ̀, ẹ̀mí bàbá èmi ló kàn, ìyẹn ni ti bàbá nítorí pé níṣe ni bàbá máa ń sọ ojú abẹ ní ìkó bí bàbá ṣe rí nìyẹn ẹ̀mí ìkejì ni ti èmi ẹ̀mí ìkejì ni ẹ̀mí owó tó mú mi sọ pé a máa dìbò a máa wọlé kódà lásìkò tí kò sí owó níta láti ìgbà náà ló ti jẹ́ pé àwọn ẹ̀mí yìí ló ń fún mi ní okun láti sin orílẹ̀-èdè yìí. ọdún mẹ́jọ ni Tinubu yóò lò ní ìjọba Àwùjalẹ̀ ló sọ bẹ́ẹ̀ Àwùjalẹ̀ Àwùjalẹ̀ nígbà tó tóun náà sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé àjọṣepọ̀ tó wà láàrin òun àti Tinubu kọjá ohun tí ẹnikẹ́ni lè lérò nítorí pé àwọn ti jọ wà tipẹ́ ọba adétọ̀nà sọ pé òun wà lára àwọn tó fẹ̀yìn pọ́n tinubu lásìkò tí wọ́n fẹ́ẹ́ lé àwọn sójà kúrò nílé ìjọba lọ́jọ́sí tó sì ní ìdí rẹ̀ nìyẹn tí wọ́n fi ń pe òun ní bàbá nẹ́ẹ̀dẹ́kọ̀ síwájú sí i ló sọ pé òun wà lẹ́yìn tinubu láti lọ lo ọdún mẹ́jọ gbáko lórí ipò ààrẹ nàìjíríà nítorí pé àwọn ìgbésẹ̀ rẹ̀ ti fi hàn pé àwọn ìgbésẹ̀ rẹ̀ ti fi hàn dájú pé ọlọ́run ló yàn án láti gbé nàìjíríà dé ilẹ̀ ìlérí tí àwọn ará ìlú ń fẹ́. lára àwọn tó wà níbẹ̀ ni gómìnà dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ògùn olórí àwọn òṣìṣẹ́ ààrẹ ọ̀nàrẹ́bù fẹ́mi gbajàbíàmílà gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ògùn olóyè ìṣẹ́gun ọ̀ṣọ́bà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 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa o nine zero seven zero nine seven eight three six two. Olóyèdárì Sàká loríròyìn yìí, ire o.